أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله adá ọpẹ́ tí ọ̀pọ̀ fún Ọlọ́run tó ní gbogbo ọpẹ́ tó ní gbogbo ẹ̀yìn ọlọ́run má yọ wá kó nu ẹrú tí ọmọ kí ọ má yọ wá kúrò nu ẹrú tí ọmọ yìn ọ tí ọmọ sàó ní gbogbo gbà torí wọlé yìn wá yẹ o ìwọ ni kíkí wá yẹ iyì wá ń jọ́ta bá ń bẹ láyé náà ní ká bára wa nínú ẹni tí ọmọ kí ọ ká bára wa nínú ẹni tí ọmọ yìn ọ má yọ wá ń sá fún bẹ́ẹ̀ láíláí atọrọ kí ọlọ́run àti gẹrẹ fún anabi Muhammad atọrọ bẹ́ẹ̀ fáwọn anabi ọlọ́run fún gbogbo àwọn ẹni ire tó ti lọ ìkẹ́ ọlọ́run kó lépa gbogbo wa bá níjìmọ̀ tẹ̀ní tọ́lọ̀ ní kó ṣojú ẹ̀mí wa yìí tọ́lọ̀ fi wá sínú àwọn ẹ̀ṣà tí ó tún ń yẹ̀wò pé bóyá ẹ̀rí rere ṣe kẹ́ tó wá bá mi ọlọ́run abẹ́ kó jẹ́ àṣe púpọ̀ jìmọ̀ láyé nínú Islam kó jẹ́ àṣe púpọ̀ jìmọ̀ láyé nínú imani àti ẹ̀sán ká máa róore fi ṣe wọ́n ká máa rázìkì fi ṣe wọ́n ká máa rálàáfíà fi ṣe wọ́n ká máa ṣe wọ́n nù nira máa wá gbé wa lékè gbogbo ọ̀tá èyí tó fojú hàn sí wa nù ọ̀tá èyí tí ò fojú hàn sí wa àti ibi tá a fọkàn aburú sí àti ibi tá a lérò aburú sí máa dáàbò rẹ bò wá ń bẹ̀ fi ṣọ́ rẹ ṣọ́ àti gbogbo tó ní wá àti gbogbo tá a ní nínú ọmọ nínú aya máa gbé wa lékè kò sí bí yóò ṣe kéré nínú ayé tó tí ò ní à ah, ṣe irú wa yìí náà máa lọ́ta kí lèmi ní sẹ́mi lówó lọ́wọ́ ni sẹ́nìkan máa sọ̀tá mi sẹ́mi wá jábì yìí ni èmi èèyàn yẹpẹrẹ kò sí bó ṣe léwu kó kéré mọ́ láyé tó ọ lọ́ta bó ní nínú èèyàn ọ̀tá kan bẹ tọ́lọ̀ ń kọ̀ǹfàmù fún gbogbo wa gbogbo wa la ní common enemy wọn pẹ̀lú ẹ̀ òun la ṣètánì Olugo ìmúba dodo wa ṣọ̀tá ọlọ́run ní inna shaytana lakum aduwwun ẹ̀ mọ̀ kọ́ dá yín lójú fẹ́ni tí ṣètánì bá ń bá ṣàwàdà tó bá ṣe bó nice àbẹ́ni tí ṣètánì bá yàn lọ́rẹ̀ẹ́ tó bá ṣe bí ah, wọ́n kàn wá ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa ni o ó dẹ̀ wá ó dẹ̀ wá wúlò inna shaytana lakum aduwwun kò ní palẹ̀mọ́ rí fún yín torí ogun ló bá baba yín jà kò sì lè fẹ́ràn yín ọmọ tẹ́ jáde látara rẹ̀ láéláé látara nábì ádámà ló ti ṣorí ibú látara ànábì ádámà ni ṣètánì fi dẹni ẹ̀kọ́ ló fi dẹni ègbé ló fi wá ládéhùn pé gbogbo ọmọ tó jáde lára ẹ̀ pátápátá màá bá wọn mú nǹkan lẹ̀ gbogbo wọn pátápátá ní ìdí pé wọ́n pinnu orí bù mí yìí àfàwọn díẹ̀ tí Ọlọ́run bá bá ṣàánú Ọlọ́run ṣàfiwá sínú àwọn díẹ̀ tó ṣàánú ọ wọn ṣàmọ gbé wa lékè mẹjẹ ṣètánì ọ̀rẹ́ yìn wa mẹjẹ ọ̀rẹ́ rìn wa ọlá sallallahu alaihi nípa ẹ̀rín ọ̀tá náà la fẹ́ sọ lẹni ẹ̀rín ọ̀tá nínú gbogbo àdánwò tọlọmọ fi kàn yàn láyé ẹ̀rín ọ̀tá àgbà lọ́jẹ́ nínú gbogbo wọn àgbà lọ́jẹ́ nínú gbogbo àdánwò àìlówó lọ́wọ́ kéré ọ̀dọ́ mi òṣì kọ́lọ̀ ń dẹ́ sí yàn ó kéré tẹ́nìkan kan ò bá ti fi ọ́ ṣe ẹ̀yẹ tẹ́nìkan ọ̀rẹ́rin rẹ̀ ó dùn mú mara àìmọye yẹn láàṣẹ wá sí sùúrù fún nínú ẹni tí ò lówó lọ fún rẹ̀ ló fún rẹ̀ ń sùúrù tẹ́ bá ń dọ́ pé kọ́ sùúrù ọ kọ́ sùúrù fún rẹ̀ yọmọ wa mu gàrí pẹ̀lú dùnú àtàrà yá láì wá ṣúgà kò tiẹ̀ kò rí ti ṣúgà rò yóò ní yọmọ pẹ́ ṣé ṣó wá necessary ni <laughs> yóò ní ṣó necessary ni bẹ́ẹ̀ ni tó bá rí ṣúgà yóò lò òun kò sówó tí èra ṣúgà ni kò sówó tí èra kú kò sówó tí èrè pa yóò máa fara ara yá mu yóò máa fi dùnnú mu tó rí ọbẹ̀ lúrú yóò ní ah ọbẹ̀ àlìjẹ́nà nù yóò pè lúrú <laughs> lọ́bẹ̀ àlìjẹ́nà òṣì ló débẹ̀ òṣì ní jẹ́bi ọlọ́mọ fi ta wá àmọ́ nígbà tí kò rẹ́ni fi ṣe yẹ̀yẹ́ kò rẹ́ni bànújẹ́ inú rẹ̀ dùn ara rẹ̀ yá ó wọ́ kádàrá nìmara ó dì mọ́ ó dì mọ́ kádàrá rẹ̀ inú rẹ̀ dùn ara rẹ̀ yá kò tí ì bímọ nílé ọkọ ó ti lọ́dún mẹ́wàá ń bẹ ó ti lọ́dún mọ́kànlá ń bẹ kò ní rí irò nígbà tí ọ̀rẹ́ ni fi bú u kọ̀rọ́ta kan yọ̀ ọ́ yóò gbé kádàrá yẹn mọ́ra ó dùn ún mú mọ́ra bó ṣe le tóun náà ó dùn ún mọ́ra o àmọ́ níjọ́ tí sàmọ́tàtù làdá yìí bá dé ní pé wọ́n fẹ́ fi aburú àti àdánwò ọlọ́wọ́n ọba tó sọ̀kalẹ̀ sí ọ wọ́n fẹ́ fi bú ọ wọ́n fẹ́ fi yọ̀ ọ́ nígbà náà ni ẹ̀mí rí ò gbé mọ́ anabi ayuba aleyhi salatu wa salam tí ẹ mọ̀ pé ṣàìsàn fọdún pípẹ́ fọjọ́ pípẹ́ wọ́n ní nígbà tọ́lọ̀ ń padà fún un ní àlàáfíà àwọn èèyàn wá bíi pé balaik nígbà tọ́lọ̀ o kí ló le jù tó ṣòro mú mara fún ọ tó le jù tó ṣe àìsàn ara ń pé ara àwọn ọ̀wá lálàáfíà lọ́wọ́ àṣòro fún òun jù nígbà tí òun bẹ lérí sàmọ́ tátùlẹ̀ àdá ìní wọn mọ́ lọ́rọ̀ àfìgbà tí wọ́n tó fòun ṣe ẹ̀yẹ tara ayé dá yẹyẹ òun lẹ̀ lòun tẹ̀sẹ̀ mọ́ lọ́rọ̀ òṣì yẹn lè mọ́ mọ́ lọ́rọ̀ àìrọ́mọ bí yẹn lè mọ́ mọ́ lọ́rọ̀ àìtí ìkọ́lé láyé ó lè mọ́ mọ́ lọ́rọ̀ díjọ́ tí láńlọ́ọ̀dù rẹ bá filé bú ọ díjọ́ tí àwọn èèyàn bá fa àìrọ́mọ bí bú ọ lóòótọ́ wá sunkún rẹ pé ha kódà máa lé ẹlòmíì lárí tí ó fi wá sáré kárí ọ̀pọ̀ nú èèyàn tẹ́ sí pé orí ibú tó ṣe nípa aṣoògùn owó arìnrìnkùnrin wọ́n fowó bú ni wọ́n fà ìní bú ló fi wá òkè gbogbo tó bá gbà láàfin fún ìmínú ìbà wọn lówó kódà bó ṣe jọ́ kan ní ìfìnà láyé nǹkan kẹ́mi mi ọmọgùn ẹlòmíràn ní nǹkan kí n mára láàfin àná mo fẹ́ bá wọn ní mo tiẹ̀ fẹ́ ní kí n tó kú ẹ̀rín ọ̀tá ló sùn débẹ̀ nǹkan pè lẹ́rìn ọ̀tá nǹkan burúkú ni ọlọ́run má fi ṣàdánwò wa aléèyàn lárí arítẹ́lómi ń sá lọ́wọ́lọ́wọ́ báyìí pé mo fẹ́ di kinní kan mo fẹ́ digbá mo fẹ́ dàwó arí kan mọ̀ bá pè lẹ́ni àná ń sáré kọ́ta ọmọ rẹ̀ rìn wọn èrè ni rẹ o àrẹ pé kán mọ bá àti èrè ni pé kán mọ pè mí lẹ́ni àná kán mọ pè mí lówó àná yọ mọ wá sá eré yọ mọ sá eré mo tún fẹ́ ní sí mo fẹ́ kọ́lé sí nítorí ìṣàmọ́ tatul àdá ẹ afa aṣáfihàn kọ́ ni wọ́n sọ pé wà látúrì lílà àádé kọ́ tòró lán fàáyínà ṣàmọ́ tàtàlà àdá àbálá ó fàáyínà ṣàmọ́ tàtàlà àdá àbálá ó gbogbo àdánwò tó bá kàn ọ́ mọ́jì kí ọ̀ tó rà pẹ̀rẹ̀ ń padà ń bẹ lára rẹ o mọ́ mú un mara nítorí tán bẹ́ẹ̀ lè fi ọ́ ṣe yẹ̀yẹ́ bàlẹ́ àdánwò ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ nu lọ́ ṣẹ̀ṣẹ̀ fìlì pé nìyẹn ojú ègbò rẹ wọ́n ti tẹ̀ nù ibi tó bá jójú ègbò lára rẹ mọ́jì wọn dábẹ́ mọ̀ tó bá wọn dábẹ́ mọ̀ tán bá bọ́ ọ tẹ̀ yóò dùn ọ́ káde yẹn ni pé gbogbo àdánwò àti ìbànújẹ́ rẹ mọ́ rún mọ́ra débi tó bá pọ́síbù fún ọdẹ láti rún mọ́ra ni o tó tó bá já yí ọmọ òun fi ọ ṣe yẹ̀yẹ́ anabi sallallahu alayhi wa sallam fún rẹ̀ bó ṣe tó anabi ń bẹ lọ́n pé ní a'udhu bika min su'il qada ọlọ́run mo tọrọ kó ṣọ́ mi kó kó mi ya àdánwò burúkú tí ma já lu ni wàdàrà kì ṣàkà àti orí ibú tí ma fani sẹ́yìn wàṣàmà tàtìl àdá àti kọ́tò òfin rẹ́rìn anabi bẹ lérí ẹ̀ lọ́tọ̀ mọ́ Bukhari lọ́dọ̀ àdìsí náà wà ó ọbẹ̀ lérí ẹ̀rín ọ̀tá kọ́tò òfin rẹ́rìn kọ́tò ọyọ ni ọlọ́run mẹ́jẹ̀ ń ra bẹ́ẹ̀ ọlọ́run sì ṣàdéhùn fún kí o ní ó ní nàṣà ni aka huwal abutar gbogbo ẹni tó bá lóun rẹ̀ rìn wọ muhammadu àṣe tí wọ́n máa ṣe láyé abutaru ni wọ́n ẹni pé wọn ò ní lẹ́yìn wọn ò ní láti bọ̀ tán gbogbo ẹni tó bá lóun rẹ̀ rìn anabi sallallahu alayhi wa sallam kí la fẹ́ lò ń bẹ̀ ni pé ó dín di àdánwò ni kọ́tọ̀ rẹ̀ rìn ẹni anabi harun alayhi salatu wa salam ẹ̀ róhun nínú alukur'an tí ń sọ fún anabi musa pé wàlá tushimiti bíi al-ada nínú suratul araf ó ní musa ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ látúnṣímítì bíi àdá má jẹ́ kó tọ́ rẹ́rìn mi kò sí ti dùn àwọn ànábì ọlọ́run náà tún bẹ lọ́hùn pé káwọn ọmọ rà dánwò ẹ̀rín ọ̀tá yìí àbí nbo wọn ti wá nbo láti rí inú Qur'an pé tó wọn ṣàdé wọn ṣà bẹ lọ́wọ́n bá kí ọlọ́run wọn ṣàyàmí ya kí n máa ní mọ́tò ó ti ní mọ́tò kò ní mọ́ ọlọ́run sọ wa ń bẹ̀ ààrí nínú àdúrà wọn ó ti lẹ́sìn ó ní nǹkan ọ̀gùn kò ní mọ́ ọlọ́run sọ wa ń bẹ̀ ààrí nínú àdúrà wọn wọn wá ń ṣàdúrà kọ́lọ́ torí ame máa dàrin àjò ayé ẹni rú a máa a máa ni gbogbo àdánwò ọlọ́wọ́n ọba a máa dán mú mára nígbà táwọn èèyàn bá tì mọ́ fi si ṣe ẹ̀yẹ́ lé lérí ní Islam fi wá dá wa lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹgbàá tá a bá rẹ́ni tọ́lọ́run bá dánwò ẹ anabi sọlá sálàm ní láàtó hiri sàmà tàbí akhik àyèfẹ́ ni tọ́lọ́run bá dánwò àyèfi ṣe yẹ̀yẹ́ o fáyọ̀ àfihàn ọlọ́hùn ẹ̀ tẹ̀lé ẹ̀k torí kọ́lọ́mọba àmàdánwò yẹn kúrò lára ẹ̀ kọ́ wa sọ sára tiẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá dánwò bóyá bí ẹ̀sìn rẹ̀ lọ́lọ́run ti dánwò àbí bí ìgbésí ayé rẹ̀ ayé rẹ̀ olójútùú tó bá ṣe exam gbogbo gbà yín fail ní wàá kí ah, ṣe lè ọyọ̀dẹ̀ ni n tán béèrè nǹkan tó simple ní lọ́ba máa fi ṣe yẹ̀yẹ́ má ṣe yẹ̀yẹ́ o fàyò àfihàn lọ tọ́lọ́run bá gbàdánwò yẹn kúrò fún ọyẹ̀bù tẹ̀lé yàkà ó lè dá a padà sórí rẹ o lẹ́yìn tó ti mọ̀ ọ́ ṣe lọ́ba dá láì mọ̀ ọ́ ṣe lẹ́yìn tó ti mọ̀ ọ́ wí lọ́ba dá láì mọ̀ ọ́ wí ẹ láwọn èèyàn tán máa dá yẹ̀yẹ́ àwọn kan lẹ̀ pé wọ́n mọ̀ wí wọ́n mọ̀ wí ẹ wo bọ́lọ̀ ti ní káwọn náà máa ṣiṣọ́ kán máa ṣiṣẹ́ kán máa ṣì wí kí ni máa bì òun ni pé a fẹ́ dá yẹ̀yẹ́ lágbájá lẹ̀ ọlọ́run mú a fẹ́ dá yẹ̀yẹ́ tàmọ̀dó lẹ̀ ọlọ́run ní kó ó ti kú ọwọ́ ìkànnà àwọn sálàfù wa tó ti lọ nínú ẹ̀sìn ó ní wọ́n ló jẹ gbèsè gbèsè yẹn wá lágbára débi pé kò rí owó náà san gbogbo dúkìá tó ní ó àfúlásà tán ní ìyá àfúlásà ìfúlásù ní pé tán bá ta ọtán ta ọtán ta dúkìá rẹ kọ kábíyèsí tó jẹ ìfìlásù nù insolvency ọwọ́nù <laughs> ìfìlásù ọlọ́run sọ wa ń bẹ̀ àfa ni o àfa gbà nígbà tí wọ́n wá ń fa káàkiri tó wá di ìtìjú ni wọ́n á sunkún ni wọ́n á sọ pé òun rántí pé arba'in na sana kọ́bìlà arba'in na sana shamatu bi muflisin ẹ mo fi ẹnìkan tóun náà ní gbèsè lọ́rùn báyìí mo fi ṣe yẹ̀yẹ́ kó má jẹ́ ńlọ́lọ́run dá padà fún mi yìí njọ́ náà tí wọ́n ní njọ́ náà tí wọ́n ń bó ń tọ̀ ń wí òun pẹ̀lú àwọn tó ń sọ pé à nígbà tó wọn pé òní lówó lọ́wọ́ òní rówó òní òní rí gbèsè san kí ló yáwó sí kí ló ṣe kíní kan sí. ṣé ẹlòmíì tó yáwó tó jẹ gbèsè kò wọn náà kọ́ jẹ gbèsè o kì í ṣe gbogbo èèyàn ní jẹ gbèsè fún fọ́ọ̀nù bùkátà kan tí mo ti ní tìkùtì àlámọ̀rí kan tí mo tí mo dání láàmú ní ọkọlù ẹlòmíì kò ń kó yáwó ọmọ ń bẹ lọ́sibítù wọn ni ó lọ wá ten million wá ten million kò ní rántí pé òun ò lè rówó ìsàn láyéláyé bá ń ta lé òun bá ń ta gbogbo ọ̀nà òun kò ní rí irò mọ́ tí ó fi sáré lọ yáwó yẹn bì kan pé mò ń bọ̀ wá san kò ní pẹ́ nígbà tí wọ́n ní kóun ṣá save life ọmọ o tó bá yá tán tó ọmọ gbádùn tán ni ó ṣẹ̀ṣẹ̀ wá lójú rí ó ṣẹ̀ṣẹ̀ wá láì pé ń ní ti rówó ìsàn wọ́n máa fi gbèsè lépa ẹ̀mí ẹ̀ káàkiri ó ní mo fi onígbèsè ṣe yẹ̀yẹ́ bóyá ńlọ́lọ́run dá padà fún mi lẹ́yìn ogójì ọdún ẹ eh, lẹ́yìn forty years ní ẹ̀san tó dé ànábì sọ pé fáyọ̀ àfihàn ẹni tó fi ṣe yẹ̀yẹ́ yẹn ọlọ́run lè gbé àdánwò yẹn kúrò lórí ẹ̀ òun fòun sì ná ṣe yẹ̀yẹ́ ọ̀tọ̀ nípò ọ̀fẹ́ fi mọ̀nà ọ̀tọ̀ nípò ọ̀fẹ́ dá yẹ̀yẹ́ lẹ́ẹ̀tọ́ wa tó wa sọ lóko aṣẹ́wó ẹ eh, òun fọlọ́ ti ṣe yẹ̀yẹ́ òun fi ẹni tí ń ṣe lọ́run lọ́nà kan sọ́nà kejì ṣe yẹ̀yẹ́ ẹ eh, wọn mú ọmọ tí kan wá bá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n náà lẹgba tẹnìkan wá ń fi ń ṣe tẹnìkan jáde mọ pé má akitara má yóò tàbí kà tí wọn nìkan gbọdọ dá mọ mú ọ wá anabi ni ah ẹ má wí bá wọn látọ àyínú àlehi ṣètọ́n ẹ má ràn ṣètánì lọ́wọ́ lérí ẹ kẹ ẹ má fẹ́ ní tọ́ bá rí nínú àdánwò ẹ̀sìn ẹ bóyá ń ṣe nǹkan kan tí ò tọ́ nínú ẹ̀sìn ẹ ìrun ò tí rọ̀ lọ́rùn ọwọ́ adá yẹyẹ rẹ̀ kalẹ̀ ẹ ẹ ń fọ̀rọ̀ rẹ̀ ṣe fàájì àbí ẹ àdánwò ayé kan ní ń dá àbó ní bákan bí ṣe máa sọ̀rọ̀ tí máa pa yín lẹ́rìn pé àbó ah, ní ṣe máa sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ báyìí bó ní ṣe máa ṣe bí dìdìrín báyìí kò tiẹ̀ máa rá mú ẹ wá dá yẹyẹ rẹ lẹ fáyẹ bùtẹ fáyọ àfihàn fúlọ ó mà ṣeé ṣe kọlọ́n fún un ní àlàáfíà níbi tí ń ṣe òun kọlọ́n kó yọ níbi tí ń ṣe òun wáyẹ bùtẹ lé àkàkọ́ dáadáa náà padà sórí rẹ̀ èyí tá a fi parí rẹ̀ ni pé ọ̀tá tá a wá gbọdọ̀ sá fún kọ́rẹ́rìn iwájú náà la ṣètánì ẹ̀sìn a máa rọni lọ́rùn nígbà míì tí ṣètánì ò ní palẹ̀mọ́ fún yẹn pé irun tó ń kí ti ń pé wákàtí ń pé márààrún tó sì ń kí lásìkò rẹ̀ lójoojúmọ́ yìí mo fẹ́ sọ ọ́ dẹni tí irun ò ní rọ̀ lọ́rùn mọ́ onímọ̀ strategy rẹ̀ lọ́ọ́ bá rí iṣẹ́ kan nínú rí ọba máa dùn pé ha company tí mo ti rí iṣẹ́ yìí ẹ̀ gbọ́ owó dé àgbéga dé irun wákàtí márààrún tó ti rọ̀ lọ́rùn tẹ́lẹ̀ ń jẹ mọ́ ni ọba di pé kò sáǹfààní ẹ̀ mọ́ yọ̀ọ́dà jàn pọ̀ ọmọ jàn pọ̀ ní lálẹ́ ṣètá òun pé step number one ni àwọn ti wà successful ọmọ jẹrun pọ̀ lálẹ́ ní tó bá délé nígbà tí irun bá ti wá ń pọ̀ lójú rẹ tó ti rè ọ́ láti bí iṣẹ́ lọ́ba wọn ó dojú bá ti di bá ti doru ó jarí ó bá ti di lóru lọ́jà dúdú ẹ papọ̀ tọ́ba yá ńgbà tọ́ba yá yóò mọ dàṣùbà tọ́ba dàṣùbà òun kò àná ti lọ tèmi ni kẹjá mójútó bó ṣe dẹni tí irun ọ̀rọ̀ lọ́rùn bó ṣe dẹni táwì ọ̀rọ̀ lọ́rùn mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù ṣètánì ní ìpalẹ̀mọ́ lérí wa inna shaytana lakum aduwwun àgbà ọ̀tá tó yẹ ká sá fún kọ́rẹ́rìn iwájú òun náà la ṣètánì àgbà ọ̀tá tó yẹ ká sá fún kó borí iwájú òun náà la Ṣẹ̀tánì bí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà la parí ẹ̀ sí ọlọ́run ní fàtẹ́kẹ̀dúhù àdúwà ẹ̀mú lọ́ta ẹ̀mú gidigidi lọ́ta bí yẹn ṣe mọ́ta ayé nkiri sọ́ta mi ládájá ìní jẹun ẹ̀ ìní nì síbi tó bá wà fàtẹ́kẹ̀dúhù àdúwà nípalẹ̀mọ́ fún àti bá Ṣẹ̀tánì ṣọ̀tá ìnàmá yẹdẹ ọ̀hún hizbahu liyakunu min ashabi sa'ir ọlọ́run ní ìnàmá Ṣẹ̀tánì ò ní nǹkan kan tó palẹ̀mọ́ tó tayọ pé yẹ̀dẹ̀ ọ̀hún hezbahu gbogbo ẹni tó bá tẹ̀lé ń pè wọ́n liyekunu min ashabi sa'ir láti lè kún ọwọ́ nínú sa'iri ọlọ́mọdé tó rẹ́rìn wa ọlọ́mọdé mọ́jọ tó ṣe kàátàn wa ọlọ́lá ilaha illa oore tó ṣe fún ọlọ́mọdé bàjẹ́ èyí tó kù táwa ń sunkún rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba tá à ń wí síta ọlọ́run ọba ọmọ jù wá lọ èyí tá a tó tún tọ́ sí wa lóore tá àti ẹ̀kí rántí béèrè ọmọ jù wá lọ ọlọ́mọ ṣàfilé wa lọ́wọ́ ọlá sallallahu alayhi wa sallam ẹ mẹ́rin gbàgbé pé nínú jíwọ̀n ẹ jẹ́ á tètè lọ jímọ̀ ká ṣe gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ ká ka sóràtù káf ká ṣàṣàràjù kọ́pọ̀ fànàbí sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala rabbil alamin.